ẹ̀yin ẹ̀yin ọlẹ́ẹ̀wò lẹ ṣe ṣé àlàáfíà ni ẹ wà ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé dáadáa ni a bá yín gist tì ní wọ́n ní Ashley wọ́n ní ó sunkún lọ bá mọ́mì Déọlá ìpè kí wọ́n help òun bá Princess Déọlá sọ̀rọ̀ àti Queen Naomi kí àwọn fi lè padà sí bí àwọn ṣe wà tẹ́lẹ̀ ìpè gbogbo agbára ni òun ti sà láti tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ìpè ṣùgbọ́n pàbó ni gbogbo ẹ̀ ń já sí wípé kí mọ́mì Princess Déọlá jọ kí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ yìí ìpè torí pé àwọn mọ̀ pé Queen Naomi wọn fi ọ̀rọ̀ mọ́mì princess diola ṣeré ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn ẹ káàbọ̀ sí mashola gist tv ṣé àlàáfíà ni abayín gbogbo lè ń kọ́ yorùbá la máa ń sọ lórí channel yìí à ń sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ gẹ̀ẹ́sì àwọn ìyá wa àti bàbá wa a máa ń sọ yorùbá lórí channel yìí nítorí pé àfẹ́gbàgbé èdè àti àṣà wa ẹ̀yin èèyàn lé a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe ẹ̀ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí òkè òkè ní ọlá yín a máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ̀yin èèyàn lé ah gist tèmi tún lágbó allegedly bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa ẹ́ wọ́n ní wọ́n sunkún lọ mọ́mì Deola o mọ́mì Princess Deola wípé kí wọ́n jọ kí wọ́n bá wọn bá Princess Deola sọ̀rọ̀ kí wọ́n bá wọn bẹ Queen Naomi o wípé gbogbo ibi tí àwọn ti dé lórí ọ̀rọ̀ wípé àwọn ò tí ì bímọ fún kábíyèsí pé wọ́n ní tí Queen Naomi ò bá forgive àwọn àti gbogbo àwọn tí àwọn ṣe okùnfà láti bínú dánú bí wọn láti jáde nínú pálásì pé àwọn ò ní gbọ́ nǹkan kan o kò bá jẹ́ iye ìgbà táwọn máa lò nínú palace èèyàn lé wọ́n ní ìyálájé àwọn ni wọ́n fa wàhálà yìí fún àwọn ò tí àwọn ò fi rí ojú rere Queen Naomi mọ́ nínú palace ẹ̀yìn èèyàn lé wọ́n ní kí màmá Princess Diola báwọn bẹ Princess Diola kí wọ́n báwọn parí ìjà tó wà láàrin àwọn àti Queen Naomi pípẹ́ nítorí pé gbogbo àwọn olórí tí wọ́n bá lọ́wọ́ nínú pé bí Queen Naomi ṣe jáde nínú pálàsì o wípé àwọn olórí yìí tí wọ́n bá lọ tọrọ ọ̀dáríjì ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Queen Naomi kó kó kó tán nínú wọn pátápátá wípé nǹkan ò ní fara rírọ o wípé torí ọmọ tí àǹtí wáhé tí wọ́n ti rí bí yẹn wípé nítorí pé. Pe, ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọn kò tí ì múná dóko lọ́dọ̀ Naomi ni wọ́n ní so wọ́n nítorí ìgbà tí mọ́mì Princess diola ń béèrè lọ́wọ́ àǹtí wáyé pé kí ló dé gangan tí àǹtí wáyé tí wọ́n fi fẹ́ kí Naomi padà wá sínú palace wọn ní àǹtí wáyé ní gbogbo ibi tí àwọn ti lọ lórí ọ̀rọ̀ ẹ pé àwọn fẹ́ bímọ fún kábíyèsí wọ́n ní tí Queen Naomi ò bá gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn ipe àwọn ò lè rí ọmọ o wípé kò bá jẹ́ ọdún mẹ́wàá làwọn lò nu pálàsì yẹn tí Queen Naomi ò bá padà wá sínú pálàsì àbí tí wọ́n bá gba ìtọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn wípé kò lè sí ọmọ kọ̀ọ̀kan wípé àti àwọn tí wọ́n wà involve lórí ọ̀rọ̀ bí Queen Naomi ṣe bínú kúrò nínú palace ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o allegedly bá ṣe gbọ́ ni o ẹ mọ̀ bí mo ṣe máa ń sọ fún yín maṣọ́lọ́ ò bá kábíyèsí gbénu palace o nǹkan tí a gbọ́ là ń torchlight sí a right láti torchlight sí ẹ̀yin ara lé ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ Ashley àti Princess Deola yìí tí wọ́n ń bínú síra wọn ó ní bó ṣe jẹ́ lóòótọ́ ní ìgbà kan ashley kọ́ńfẹ̀sì pé princess diola wà lọ́dọ̀ àwọn ní ipe ìgbà yẹn pé nǹkan ò fara rẹ̀ lọ fún kábíyèsí wípé ọ̀dọ̀ àwọn ni princess diola wà torí ní gbogbo ìgbà ni àǹtí wáyé máa ń sọ̀rọ̀ yẹn wípé àwọn làwọn tọ́jú princess diola tí ò bá ń ṣàwọn kábíyèsí wọn ní lè ṣe gbogbo àwọn kinní yẹn pé torí ń gbà yẹn pé nǹkan ò fara rerọ. Wọ́n ní ìgbà tí wọ́n dẹ̀ ti wá di ayaba tán ti di wọ́n ní wọ́n bá Queen Naomi gbé sacrifice ńgbà yẹn náà fi wá sínú palace gbogbo wa náà la mọ story yẹn tó wòde pé wọ́n betray Queen Naomi. So ìgbà tí àǹtí wa dẹ̀ ti wá di olórí nǹkan ò fara rerọ mọ́ àwọn relationship tó wà láàárín àwọn àti Princess Diola kò rí bí ti tẹ́lẹ̀ mọ́ nítorí gbogbo àwọn ìwà tí wọ́n hù nínú palace sí Queen Naomi ṣùgbọ́n right now wọ́n wá sí Nàìjíríà láti wá ṣe ọdún festival yìí tí wọ́n máa ń ṣe lọ́dọọdún ní Ilé Ifẹ̀ wọ́n dẹ̀ ní Princess Diola ò show up wọ́n ní Princess Diola. ò wá sí ibi ọdún yẹn wọ́n ní so wọ́n ní nítorí ẹ̀ ní àǹtí wa náà fi ń bẹ màmá Princess diola, wípé kí Princess diola jọ wípé kí wọ́n forgive àwọn gbogbo nǹkan táwọn bá ṣe o wípé kí Princess diola forgive òun o wípé kán dẹ̀ forgive o wípé kán dẹ̀ wáàyè láti bá wọn bẹ Queen Naomi kí Queen Naomi forgive òun òun wípé nítorí pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òun ò láìkí ẹ̀ e bí gbogbo nǹkan ṣe rí wípé òun òun ṣe ọ̀tá Queen Naomi òun ò dẹ̀ fẹ́ kí nǹkan bó ṣe ń rí ìkó bẹ́ẹ̀ ipò ń fẹ́ kí Queen Naomi padà wá sínú palace káwọn máa ṣe báwọn ṣe ń ṣe tẹ́lẹ̀ wípé nítorí pé ìgbà tí òun àti Queen Naomi wà nù palace kò sí wàhálà kò sí jà kò wípé palace dùn nígbà yẹn wípé àtìgbà tí kábíyèsí ti fẹ́ gbogbo àwọn olórí ni nǹkan ò ṣe rí bó ṣe rí bíi ti tẹ́lẹ̀ mọ́ ẹ̀yìn èèyàn lé wọn ní bí àǹtí wa hé bó ṣe ń bẹ mama princess diola nìyẹn pé kí wọ́n bá wọn bẹ queen naomi àti princess diola kọ́ bá wọn parí aáwọ̀ èyí tó wà láàrin àwọn yìí ẹ̀yin èèyàn bá ṣe gbọ́ gist yẹn nìyẹn ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o tẹ́ ń gbọ́ mi nílé tẹ́ bá fẹ́ ṣe advert à ń ṣe advert lórí mashola tv email address wa òun ni masholagistv at gmail dot com ẹ kàn sí wa gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe ní advert ẹ fẹ́ ni o ẹ fẹ́ ṣe advert ilẹ̀ ilé jewelry aṣọ gbogbo advert ẹ bá fẹ́ ṣe ẹ kàn sí wa ní masholagist.tv at gmail dot com a máa bá yín ṣe owó pọ́kú dẹ̀ ni ló bá dé ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi òkè òkè ní ọláyín á máa lọ ọláyín ò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.